láyé jọmjọ́ aráyé wọn dẹni burú tẹ́ ṣeun burúburú háyé aláwọn ti yìn ọ́ ò apá níwọ̀n ẹ̀rún lọ́ọ̀ẹ́ tẹ́lẹ̀ ti yẹ ni burú lètè ẹnì kan ṣoṣo kéṣàjẹ̀yẹ kú ègbọ́rọ̀ ọlọ́run lárun ẹ̀nà kì í nú wa ọlọ́run ti rẹ́ ń nú wa àwọn ọ̀rọ̀ àráyé wọn yìí àwọn rẹ́ ń wọn àwọn aṣèdájọ́ burú wọn àwọn àrán ìkún omi hí wọn jèrè ìwà burú wọn àwọn rẹ́ ń wọn àrònúpìwádá àmọ́túnṣe burú hàn ṣe ọlọ́run ti rẹ nú wa à ń kan ọkọ̀ ojú omi a kó ikùn omi bá dé ikọ́ òun àti ara lẹ́rìn ìn àwọn wọnú ọkọ̀ yìí a yọ níbẹ̀ ibẹ̀ kì í àti tẹ́hìn ọkọ̀ ojú omi kan. ibẹ̀ kì í àti tẹ ìrè ká nípa tikùn omi gbogbo ní tẹ́ ìgbédàjẹ̀mọ́ a ṣe họ̀. ayọ̀ ló gbó. ẹ mú olùkúṣe àṣẹrẹ́wù ọ̀hún dòrò ní pọ́ádá ò á yá àkókò adé ọlọ́run ti rí nínú wá á wọ pé aráalé ẹ̀wọ̀n papọ̀ wọ́n mú oríṣiríṣi ẹ̀wọ̀n ẹ̀ ṣégéèjì tọkọtabo wọ́n kó wọn ní tamponà ìná ọkọ. a ó ọ̀gbẹ́kì ẹ̀ràn ìlọ. ọlọ́run ti rí kúnnà ọkọ yìí òjò tẹ́ ìrọ́ wàrà ìmọ̀ rọ̀ ìmọ̀ hàn dá ẹni wọn hírẹ́rà bí ọkọ̀ ojú omi ata ìkan pọnà ẹ ọ̀kẹ́kì ayin. nua ti dáhùn ààrẹ wọn àwọn ti pẹ́ lètè aláwọn ti rí hẹ́pọ̀nà ẹ ikùn omi ààbò gbogbo ayé pé mú gbogbo ẹni burú wọn hàn ti rí inú omi àmọ́ núwá àtàràlẹ ẹwọn ẹ hàn yọ bọ́n ṣe bábà nú ọkọ̀ ojú omi. èsì bá náà káyé gbóró yin ọ̀pọ̀lọpọ̀ ni kéti dání burú mìíràn àṣọlé mìíràn àhòbó àṣẹṣọ àwọn abọbọra àṣepọ̀ òkúta àwọn aṣogun burú àpọ̀mọlọ́mọjẹ àti burúburú wọn pé ẹ̀ṣẹ̀ wọn ti ya hàn kó nípa tọ́ lọ́hùn àmọ́ ọlọ́run pé hàn á ń ronú pìwàdà efe ń rádọ̀hún ń rí gbálá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ afẹ́gbọ́ mímọ́ kéré ọlọ́run jèrè bẹ́ẹ̀ kì í ṣe tó kórìíra ń burú ẹni láti mú yà jẹra jèrè ẹ̀ṣẹ̀ ra ìdájọ́ mìíràn hàn bọ́ èbúrẹ́ wá rere ìkún omi tásìkò nú wá gbogbo àwọn ìbátẹ́ ìwájú inú ẹ̀ṣẹ̀ wọn hàn láti re ọ̀run eérú ló kàn bá kú bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ràn ra àfẹ́ àrẹ ọ̀run eérú burú yìí ohun tí karẹkì ráyé ni ní àwọ̀ ẹni eríkọ ẹkì Jesu kristi ọmọ ọlọ́run nípa kíkún ra òjíyàdìpó ra òṣìkọ́nà ra láti dọ́dọ̀ ọlọ́run nípa tẹ́ẹ̀ka tẹ́rígbálá ara lẹnu àrùn ọ̀rìn akọ́nà wọnú ọkọ̀ ahọ́n ńlá bẹ́ẹ̀ náà wọ ọ̀nà kan ṣòwò ẹ̀ gbá láti la onákì àti rádọ̀ Jesu onki kì í lẹ́kùn wọ rimkọ́dà kò nù ẹ̀ṣẹ̀ wọ́n hàn gba jésù gbọ́ okòyìnkò àtúyọ lọ́wọ́dàjọ́ yẹn la yín kú.